fẹsẹ̀ fẹ́yìn níbi tí wọ́n ti mẹ̀ bá wa dá lórí bá àti ṣèjọba olúwa lẹ́jà yóò bá wọn pẹ̀lú àìsàn wa dá. Hmm. five one ìlọrin lọ́jọ́ àbúrò ọ̀rọ̀ yóò kóso nígbàwó ètò àdínú yúkúrò yìí lẹ́sàn-án dáadáa láyé àti lálìkì wa rú o. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا وسيئات اعمالنا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 صلى الله عليه وآله وسلم gbogbo àwọn ará ilé rẹ̀ àwọn sàhábà rẹ̀ ọ̀fẹ́lọ́n kò fi ìfẹ́ tí a tọrọ yìí kò fi kárí wọn ètò àdínú yóò sọ̀rọ̀ nínú gbogbo ojoojúmọ́ nínú oṣù Ramadan òun náà ni ó tún bẹ̀rẹ̀ báyìí tàbí ọlọ́run ọba fún ẹrú ọlọ́run tí ó ṣe onígbọ̀wọ́ ètò yìí tó náwó oṣù tí wọ́n san owó rẹ̀ ọlọ́run kó bá wa san wọ́n lẹ́sàn-án kó dúpẹ́ fún wọn kó bá fi ìṣọ́ rẹ̀ tọ́ wọn. Ramadan ti 2026 ó di mẹ́rìnlá ní èmi àbí di mẹ́rìnlá ní èmi fọ́sí tó abẹ́ lọ́wọ́ bá èsì wọn kò tí àgbà náà kọ́lọ̀ tí ó gbà ní kó yọnu sí fún wa. Nam ọ̀rọ̀ tí à ń sọ nínú rọmọbọ́ọ̀nù yìí lórí ètò àdínà yóò fúrún òun ni àwọn ìwà àwọn akhlaqu al-qabiha àwọn ìwà burúkú tí kò dá ìwà tó burú tí Islam ọ̀fẹ́ kí a máa wù òun náà ni ara mú ní ẹyọ kọ̀ọ̀kan ni àwọn ń ṣe àlàyé rẹ̀ tí wọ́n ti ṣàlàyé nípa ìgbéraga ẹ̀gàn so ìbínú láti ṣàlàyé nípa àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yẹn ní òní abẹ́rẹ́ nípa ọ̀rọ̀ míì nínú àwọn ìwà tí Islam fẹ́ kọmọ wà lọ́wọ́ wa òun náà ni alùbókùlù alùbókùlù ahun ahun sọtọ́ bá ní ahun òun náà ni mani'u al-mustafrid ma'a qudrati ala rifdihi mani'u al-mustafridi òun ni kí ẹni tí ó ní kókọ̀ láti ná ma'a al-qudrati tó sì lágbára láti lè náà ó ní nǹkan tí ó ná ayé ń bẹ fún láti náà yẹn ni pé hájà yẹn ni pé ibi tí wọ́n na sí ó wà báyìí tó sì máa na owó síbẹ̀. àmì tún ní ìnáwó mashakal هو منع من لا ينفع منعه ولا يضر بذله ó ní kí ọmọ kí ọkọ̀ láti ná nǹkan tó ṣe pé tó bá ná kò sáǹfààní kódà tó bá ná kò ní jẹ́nìra fún ọ tí wọ́n wá ní ìní náà ní tó pé tó bá ná kò ní níyàn lára tó pé tó bá àǹfààní bẹ́ẹ̀ kí wá ní ìní ṣe òun náà ni mọ́ni rí alwajib òní kíyàn kọ̀ kíyàn mọ́ náwó sí ní tó jẹ́ ọ̀rọ̀ èèyàn fúnyàn kíyàn ó ṣe kíyàn náwó sí òun náà pè ní bukul ahun òun náà ni pé ó jẹ́ ọ̀kan nínú àwọn ìwà tí Islam kórìíra rẹ̀ fún àwa ẹ̀dá ènìyàn so kódà àwọn ọmọ ẹ̀dá ènìyàn gánà wọn kì í nífẹ̀ẹ́ ẹni tó bá jẹ́ ahun tó máa ń fi ìròyìn ròyìn pé lágbájá ahun ni ìròyìn tí ò dá nípínlẹ̀ ròyìn rẹ̀ yẹn kì í ṣe ìròyìn àpọ́nlé ṣùgbọ́n ló fi yẹ kí èyàn ó jìnà sí i ẹ̀rí ọlọ́wọ́n bá ó sọ̀rọ̀ ìwà ahun pé nǹkan tí ò dáa ni pé ẹ gbọ́dọ̀ débẹ̀ o ẹ gbọ́dọ̀ máa wúrú wa ẹ gbọ́dọ̀ jẹ́ ahun o olúwa ní máa jẹ́ kí ọwọ́ rẹ̀ kó wá lọ mọ́ ọrùn ọlọ ọwọ́ mọ́ ọrùn wala tabsutu kullal bas olúwa ní ìsìn wọ́n tẹ ọwọ́ yẹn kalẹ̀ ní ìtẹ́kùtẹ́ fataqudu maluman mahsura kọ́wọ́ padà wá di ẹni èébú ẹni tó ṣe pé yóò sàbámà lórí gbèsè ayé rẹ̀ ayé ayé ń ṣàlàyé pé àgbọ̀dọ̀ ya ọ̀hún bákan náà àgbọ̀dọ̀ ya onínàápà àgbọ̀dọ̀ ya onínàápà àgbọ̀dọ̀ ya ń àti gbọ́dọ̀ mọ ìwà ìnáàpà so ìgbà tọ́lọ̀ ní má jẹ́ kí ọwọ́ rẹ kó fún mọ́ ọrùn má sùn ọwọ́ rẹ mọ́ ọrùn ìyẹn ni pé kíyàn ya ọ̀hún ní ìjọba ọ̀hún nílẹ̀ ọ̀hún má tẹ ní tẹkútẹ kalẹ̀ tẹni bọ̀dọ̀ ọmọ mú ìyẹn ni pé má ya àpà ní ìjọba ọ̀hún. Ànábì sallallahu alaihi wasallam nínú ọ̀rọ̀ rẹ̀ so ayá mi tún bẹ tọ́lọ́n sọ pé alladhina yabkhalun àwọn tí wọ́n jẹ́ ahun wa ya'muruna an-nasa bil-bukhli ẹ̀rí wọ́n jẹ́ ahun wọ́n tún àmà sọ fáwọn èèyàn káwọn náà kí wọ́n yà ahun kí kan máa náwó sọ́jọ́ ọ̀nà tọ́lọ́wọ́n ọba pẹ̀lú mí ahun rẹ̀ kò ní mọ lórí ara rẹ̀ lásán bí ẹni pé yóò tún mọ kọ́ àwọn èèyàn náà ní ààrùn ni tí wàá lẹ́ni tí ń ná lónìí ìpẹ́kẹ́kẹ́lọ́ náwó sí nìsín alladhina yabkhuluna wa ya'muruna an-nasa bil-bukhli wa yaktumuna ma atahum Allahu min fadlihi lùwà ní tọ́lọ̀ fún wọn ní ọlá wọn mọ̀ fi pamọ́ lùwà ní wa'atadna lil níbi ayé àmì ọlọ́run nínú suratul uh, hadid lọ́nà alladhina yabkhaluna wa ya'muruna an-nasa bil bukhli lúwọ́n ni wa man yatawalla fa inna Allaha huwal ghaniyyul hamid lúwọ́n ní fẹ́rẹ́ àwọn tó ń ya ọ̀hún tó ṣe kúrò tó wá máa kọ́ àwọn èèyàn náà láhùn wọ́n máa pa àwọn èèyàn láṣẹ pé kan ya ọ̀hún lúwọ́n ní gbogbo ẹni tó bá ti kẹ̀yìn sí tòun ọlọ́wọ́n ọba òun ọlọ́wọ́n ọba òun rọ̀rọ̀ kò sí ìyàn tó wọ́n fowó rẹ̀ ṣe àbá tó yẹ kẹ́yìn máa dúpẹ́ fún náà lòun so ó ní pé àwọn àyà lóríṣiríṣi ọlọ́run ti ń sọ ìdí kó yé wa pé ahun ṣíṣe nǹkan tó wọn nífẹ̀ẹ́ sí ni ìwà nàbì sallallahu alaihi wasallam nù hadithi Abi Hurairah radiyallahu anhu anábì ní àwọn mẹ́ta kan bẹ thalathatun yubghiduhumullah àwọn mẹ́ta kan bẹ ọlọ́wọ́ bá kò nífẹ̀ẹ́ wọn alákọ̀ọ́kọ́ ni malikun kazzab ẹni tó ti wà nípò ọlá tó wá tún máa ń parọ́ ó ti lọ́lá ó tún máa wá parọ́ kí ni fi ọ́tò tó lè wọ́n sódódó so ẹni tí ò tí ì jẹ́ nǹkan kan náà tí ò tí ì jẹ́yàn tí ò tí ì jọlọ́lá ni èèyàn máa ní kí ó lè máa parọ́ pé ẹni jẹ́ ń parọ́ kí n fi bọ́ níbi níbi fìtínà àti níbi ìyà tí ó jẹ ní ìwọ gẹ́gẹ́ ti padà ó ti dọlọ́lá ó ti dépò ọlá ó ti dọgọ́ọ̀nà o ti di ogun táwọn èèyàn máa ń dìyàn o ti di kí ló kí ni irọ́ tó fẹ́ ṣe nínú ọ̀rọ̀ rẹ̀ tó àná bí amẹ́ríkà lọ sọ́lọ́ lẹ́nu tí wọ́n bá wà báwọn tó bá ń parọ́ ìyá rẹ̀ yóò lékún ju ẹni tí òun ṣe ọlọ́lá tí ìṣìyàn lálá tí wọ́n ń parọ́ lọ. bákan náà ààrẹ̀lún mustaqbirun ààrẹ̀lún mustaqbirun ẹni kejì òun ni tálíkà tó máa ń ṣègbéraga tálíkà tí ìjókòó jẹ́ tó ṣe pé gbogbo nǹkan táwọn olówó ń ṣe lòun ló fẹ́ ṣe tó tálíkà tí ó mọ̀ wọn ara rẹ̀ tálíkà tó ní ìgbéraga tí a pé ní ẹni tó yẹ kó níwà rẹ̀ lẹ́nu ní tálíkà ẹni tó yẹ kó máa jòkó jẹ́ òun náà lẹ́ni tí ò ní but ò ní ò tún jòkó jẹ́ tó yóò fẹ́ ṣe ìyàwó bolo ṣe ń ṣe ìyàwó rẹ̀ náà ni àwọn ọ̀nà táwọn èèyàn fi ń ṣe ọ̀pọ̀ lóríṣiríṣi èèyàn fi ń ṣe ìwà ìgbéraga olówó nìkan ò lè gba ọ́ọ̀lù five million lọ́fẹ́ ṣe wọ tálíkà ní wọn náà wá ọ̀ọ̀lù five million tó gbà káàkiri àbí ọ̀ọ̀lù one million tí wọ́n ní ẹdún ní ọ̀ọ̀lù ní hundred thousand lónìí níbo ẹ̀rí tí kìíní gbàǹjo ní ni kò ṣe ń tí kìíní nínú wọn ni ṣùgbọ́n kan náà ara ìmọ̀ wọn ara bákan náà àìjòkó jẹ́ òun náà ni kó ṣe pọ́ fẹ́ ṣe bóyá o fẹ́ ṣe ìyàwó lápèjúwe wọ́n pé irú aṣọ tó lówó wọ̀ ni wọ́n ní wọ́n náà wọ̀ so olówó yóò kó sínú mọ́tò yóò ní pé òun ń ṣe ẹ̀yọ̀yọ̀ wọ́n lẹ̀ wípé àbọ̀tò wẹ̀ẹ̀tì wọ́n lẹ̀ sára mọ́tò tálíkà wọn náà olówó ló ní mọ́tò tiẹ̀ wọ́n tálíkà náà ọ wà lọ́lẹ̀ rẹ́ǹtì mọ́tò àfikọ́ lọ́lẹ̀ sọ pé fún ọyá onímọ́tò torí pé ọ̀nà rẹ̀ ṣe bí olówó níjọ́ ìyàwó rẹ̀ so mọ́tò onímọ́tò ọ wà lọ́lẹ̀ fẹ̀ẹ́ tinú mọ́tò àbọ̀tò wẹ̀ẹ̀tì so àìmọ̀ ara náà ni kí ló mú ọkùnrin lọ sójú agbo bó ṣe ń ṣe rẹ lọ́jọ́ lásán ìgbà tó lọ́wọ́ tí ò ní kó ní mọ́tò yẹn rìn lọ ojú agbo rẹ káwọn pé òtí ní mọ́tò àmọ́ àárín ló mú sàkàbẹ̀rẹ̀ ìgbéraga àti káwọn èèyàn mọ nǹkan tí wọ́n ń ṣe so yóò mọ wá wá pé oní ọ̀fẹ́ sí ìyàwó gẹ́gẹ́ bí olówó ṣe ṣe òun ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta inú àwọn èèyàn tí ànábì ní ọlọ́wọ́ obìnrin sí òun ni ó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ tá à ń sọ yìí wọ̀gàn ní yóò bàkílùn àtẹni tó ní àrísìkí olówó tó wá ya ọ̀hún bàkíl tó olúwa yóò bínú sírú ẹni yẹn yóò bínú sírú ẹni yẹn tòun náà ni pé tí alimọ́mù ọmọ wọ́rọ̀dí wọ́n ní kọ̀dí yá ṣàdúsù wà ní lùbúkúlù ní àkìlá kílmọ̀gbọ́n wọ́n ti rí àwọn ìwà míì ó ma ń jáde láti fi ya àwọn àwà tí ó dá ma ń jáde látara ahùn tí pé àwọn ní máa ń bí wọn wọ́n ká nàìjíríà tó ní ilá kúlè mazamatin torí náà ni pé òun ní arba'atu akhlaq wà mẹ́rin kan òun ló máa ń fàyàn débi àwọn ìwà burúkú tí ọ̀dà ìmọ̀ mọ̀rẹ̀ ìwọ̀n mọ̀ wárí dúnà gbẹ̀ wọ́n ní náà yí ó bá ní ìwà àbùkù ní ìwà tí ò dáwó níbẹ̀ lára yàn tètè ògbẹ́ sí òun rí létí máa ahun ni àkọ́kọ́ ni pé alẹ́hẹ́rù èèyàn ní ojú kòkòrò mọ̀rànjúmọ́ nǹkan ní nǹkan mọ̀rànjúmọ́ nǹkan ní nǹkan so ọmọ ń falatara ahun a máa fà á àti máa ń lé ẹ̀hún náà máa ń sá ahun ahun máa ọ̀pọ̀lọpọ̀ ẹni tó bá láhun wọ́n máa ń lójú kòkòrò bákan náà wà sára wà sárahu sárahu wọ́n ní wọ̀bìà kí tọwọ́ yẹn kọ́ mọ́ tóyàn so kí n tọ́lọ̀ ṣe fún yẹn kọ́ mọ́ tóyàn ṣọ́ra so ahun náà ní tọ́lá máa nílùú nǹkan yẹn sí òvọ́n kí wọ́n máa ní èrò tí ò dá ìpín bá wọn nẹ́kẹ́ ní owó yọmọ tán so kí ni yọmọ ti ṣèyí tí bá fún lágbájá òun náà di nínú fa òun náà mọ gbádùn ayé so ahun náà ni máa ń bírú ẹ bẹ́ẹ̀ náà ni mọ́ni ìlú huquq kí wọ́n kọ́ láti máa ṣe ẹ̀tọ́ àwọn ẹ̀tọ́ àwọn tó yẹ kó ọmọ tó yẹ kó fún òní fún ìyàwó tó yẹ kó fún òní fún àwọn àbúrò rẹ òní ṣe dáadáa sí wọn àwọn ẹ̀gbọ́n rẹ òní ṣe dáadáa sí wọn kọ́lẹ̀ lómi òbí rẹ̀ òbí rẹ̀ òní ṣe dáadáa sí wọn àwọn tó yẹ kó sì ní ẹ̀tọ́ lọ́dọ̀ rẹ kó fún wọn òní fún wọn látara àwọn. wọn ni wáyé dá alal bakhil ìlànà wasafna min hadhihi al-akhlaq tó bá padà wá lọ lè di bó ṣe dì nínú àwọn ìwà tá a sọ yìí wọ́n ṣíyàmì lẹ̀ ìmọ̀ àwọn ìwà tá a ní ìwà burúkú ni lámúyẹ́bù kọ̀ mọ́ àwọn khairun marjuun kò sí orí kan tá a lè tí lọ́dọ̀ rẹ̀ nìyẹn mọ́. wala sala'un mahmulun kò sí dáadáa táwọn kan pé yóò ṣe mọ́ ẹni tó bá ipò bá láhùn kó tó lójú kòkòrò á ẹgbàgbé rẹ̀ ẹni tó bá láhùn tó ipò níwọ̀bìà ẹgbàgbé rẹ̀ ẹni tó láhùn tó tún lọ lè ní èròǹgbà burúkú bákan náà tí ó tún wá láwọn pé pé òun fáwọn èèyàn ní nǹkan tó yẹ kó fún ọlẹ́tọ̀ ọ̀rọ̀ rẹ̀ burú yẹn nù kí ló kù mọ́ lára èèyàn so ìwà burúkú ni ahun lọ́dọ̀ gbogbo èdè èèyàn ni kò sẹ́nì kan tí ó ra ahun kódà fihàn jẹ́ ahun so níbi ìṣẹ́ká wo àwọn oríṣiríṣi ahun òun ní ń bẹ àkọ́kọ́ ni pé bókòlù bìlmáàlì ìyẹn máa ń ṣe àwọn owó tí pé ó yẹ kó fún àwọn ìlú kò ní fún wọn àwọn tó yẹ kó fúnlẹ̀tọ̀ wọn kò ní fún wọn wọ̀ bókòlù bìtọ̀ ámì ìyẹn máa ń ṣe àwọn oúnjẹ ẹlòmíì ò lóúnjẹ nílé bá tán ẹ̀rí bẹ́ẹ̀ lómi ṣe ní owó lákàntì tó yẹ pé ìdí ó sì máa pa èèyàn ìmíràn ó sì máa ń èèyàn yóò sì ní owó bámú lákàntì kò ní sàánú ẹ̀yà ahùn kan nìyẹn bẹ́ẹ̀ náà ni kéèyàn ní oúnjẹ bá tán nílé so ìdí òsì máa pa àwọn kan ó sì ń lé fún wọn kọ́lẹ̀ lómi oúnjẹ máa ń bàjẹ́ sínú ilé rẹ̀ ni ráìsì ẹlòmí ó sì yá yóò yóò yóò yóò di ewu ewu yóò bu ẹ̀wà yóò sì bu yóò ju ẹlòmí ò gbé gàdí sílẹ̀ yóò dì so ẹlòmí ò ní kọ́lẹ̀ lómi àwọn àwọn provisions yẹn ni meat bọ́ǹbìtà yóò sì dì sílẹ̀ rẹ̀ kò ní jẹ́ tóra ahun ni kò sí lè bòyàn ẹlòmíì ní kí ọdún tó lọ ń bẹ ń lé rẹ̀ ìwà kò yọ ìyá ìrí ah, ìtòwádìí àṣùgbọ́n ah, ìtòwá bàjẹ́ tòyún ti ẹ̀kún ẹmọ́jì ìtàyìn ó kó sọ́dọ̀ àwọn àfà ọ̀dọ̀ àwọn aláfà ló kó rújù ẹlòmíì yóò dé mọ́lé ni wọ́n wá kó fún yóò sì mọ́ dé mọ́lé wọ́n wá kó fún yóò mọ́ dé mọ́lé kò ní lè tú síta so ahun náà ni mo mú yàn rí bẹ́ẹ̀ ọ̀hún ni wàbúkúlù bilkalam kódà ń gbà míì ìyá máa ta ohun ọ̀rọ̀ fún ni a ah, ti pé ẹ̀sẹ̀n tọ́rọ máa ń fún àwọn ní òfin yàn òun ni ọ̀rọ̀ tó wáyé téèyàn sọ kò sọ fún ẹni tó lẹ́tọ̀ọ́ sí tó wá gbé ọ̀rọ̀ yẹn jẹ tó sọ náà ni òdodo tó yẹ téèyàn sọ fún yàn ìmọ̀ràn tó yẹ téèyàn fún yàn ó fún ẹni yẹn tó àwọn náà níjẹ báwọn kódà búkúlù bẹ̀rẹ̀ àìlù àwọn èèyàn máa ń sa àwọn ìmọ̀ ìmọ̀ tó ẹ̀kọ́ ẹ̀kọ́ kọ́ àwọn èèyàn oníkọ́ wọn yóò sa àwọn rẹ̀ ní tó ó ní ìmọ̀ kan wá wò pé gbogbo èèyàn mọ́ nínú ìlú yìí wá wò pé ìní kọ́ ẹnìkan kan torí tí bá kọ́yàn ọ̀nà tí ń gbà jẹun nu sòfẹ́ ẹ̀sìn tó bá rí bá àwọn ẹnìkan náà mẹ́fẹ́ gbà kan òun nìkan lọ́mọ iṣẹ́ kan ní gbogbo ìlú yìí òun nìkan ni táyà bá ní abẹ́kọ́ṣẹ́ òní ẹ̀rọ ìníkọ́ yín iṣẹ́ oníkọ́ wọn kò ní kọ́ àwọn èèyàn òun nìkan làwọn èèyàn wá mọ̀ ní gbogbo ìlú ní gbogbo ìlọrin fún òun ní ṣiṣẹ́ òun nìkan ni tó ní òní wọn ń bèèrè pé lágbájá tiẹ̀ ń kọ́ wọn ni áà ó ti darúgbó tí ìyá ń jẹ palaba sí lánìsín tí ń jẹ yálàyàyà torí pé iṣẹ́ yẹn àwọn àlè kọ́ wá láti tà síbí wọn náà kọ́ níbi kan ni àwọn ètò àlè kọ́ wá láti tà ṣẹ̀mọ̀ gbogbo àwọn ọmọ tí ò bá mọ fi sọmọ iṣẹ́ nìsín tí wọ́n mọ̀ jẹ́ sábàbí dáadáa fún gbogbo yẹnyẹn ní òní òní kọ́ wọn olóòwò náà wà ń sọ́fà káàkiri nìsín àrùn al-bukhlu bil so bẹ́ẹ̀ náà ni ètò wa burú jù ní kọjá ìmọ̀ ẹ̀sìn kí n ní ìmọ̀ kọmọ kọ àwọn èèyàn ní ìmọ̀ ẹ̀sìn kò dáa wa bukhlu bis-salam kí n tó mọ̀ sáhun láti sálámà sáwọn èèyàn ṣe pé sálámù wá ní ọlá láti sálámù àti wọ́n sálámù sí ọ àti dáhùn yẹn lóhun wá ní ọlá ìwé ọ̀rọ̀ ìwọ̀n pé níbi díà ní àwọn ìdáhùn sálámù níbi díà tàbí ẹ̀tẹ̀ ń jà ní pé nínú ọ̀nà tó bá ti kí sálámù tó ní dáhùn Ànábì sallallahu alaihi wasallam ní afṣu sálámà ẹ máa fún sálámù tá a gbọ́n tẹ́ bá ti rí àtẹ́ńtẹ́ màtẹ́ńtẹ́ mọ̀ ẹ̀ sálámù sí wọn tó wà ní ẹ̀kọ́ ìsìlámù nìyẹn kọ́ jẹ́ pé ajúrù ni wọ́n dì lérí pé ọmọ ìyàwó yẹn lódì ọmọ ìyàwó so ó wúlò kò wúlò olùtọ́tọ́ bí tí ọ̀tọ́ òdìdí òdì so orí eléyìí ara ń tán pèlè ahùn náà nìyẹn kọ́lá wà bókòló alẹ́ àkárè bí tí wọ́n tún máa ta àwọn sẹ́ni tó júmọ́ tó súnmọ́ yàn kí wọ́n máa fún wọn ní nǹkan tó yẹ kí wọ́n fún wọn wà bókòló bèlìjà kí wọ́n máa ta pẹ̀lú iyì tó yàn ní bóòlù ẹni tó máa ń ṣàwọn yìí òun náà ni pé kí n bí tó yẹ kó o lọ táwọn èèyàn fi wò pé alákọjá náà sì wá kọ́wa ni kọ́là ní lọ bóyá nìkan ẹnìkan tí ìṣí yẹn láńlá tó jẹ́ ní tí àwọn èèyàn kà kún wọ́n ní mo fẹ́ fẹ́ sí ẹ̀rú àwọn òṣùpẹ̀ yẹn dákun ẹ̀ wà ṣùgbọ́n sì jẹ́ èèyàn láńlá kó wá lọ́bẹ̀ tọ́lọ̀ lè bu ìkún nìyẹn táyọ̀ rí pé alákọjá náà wá síbi rẹ̀ nínú mọ́ ṣáfì náà rí fẹ́ sí pé wà á di zakat al-jahi wa'lam bi annahu aw bi annaha kamithli zakat al-mali tamma nisabuha wọ́n ni wà á di zakat al-mali mọ́ ṣáfì wọ́n ni máa yọ zakayi zakayi máa yọ fáwọn èèyàn ní kí wọ́n lọ kó yìí báwọn èèyàn ìwọ ọlọ́run bá fún wọn ní popularity ọlọ́run fún wọn níyì ọlọ́run fún wọn sípò láńlá ẹ̀hẹ́n àwọn tó wá jẹ́ ọmọ lẹ́yìn rẹ̀ wá fẹ́ ṣe nǹkan lọ́bẹ̀ tí wọ́n rí pé hé lápẹ́já wá ha kúrò àmọ́ pé ó lè wá báwọn oyè ọ̀sàtà yìí ní jẹba yẹn wọ́n á lọ ń bẹ àná mú ìṣàfihàn lè mọ̀ ipe tó orí zaka yìí yẹn kàmísìlẹ̀ zaka tẹ̀lmáàlì ó dà gẹ́gẹ́ bí zaka owó tàmà ní sọ́ọ̀bù ha tí ní sọ́ọ̀bù rẹ ti pé tí yóò bá yọ ìyàn ṣẹlọ́n ṣùgbọ́n ẹni tó bá kí yóò kó yìí bá tí yóò bá kó yìí bá tó ìyẹn ṣe nǹkan tí yóò dáa tó kò dáa kí wọ́n ya ahùn kò dáa kí ya ahùn so àwọn afáàmà ń ṣàlàyé pé gbogbo táǹkà yìí ní tí ó dáa ni nínú làákàyè àti nínú òfin ẹ̀sìn kan ní ahùn lèèyàn kò dáa nínú ẹ̀sìn kan láhùn lèèyàn kò nínú ìjọmọ ènìyàn kódà kẹ́ni àfọ̀rọ̀ ẹ̀sìn bọ́ fún ọkàn ìjẹ́ pé ahùn ni èébú ni nínú àdámọ́ ọmọ ènìyàn so ومن أسوأ أو من أسوأ أسمات البخلاء أولئك الذين لا يقفون بخلهم عند أنفسهم بل يتعدون ذلك ليصبح دعاة البخل wọ́n ṣe wá rí tó burú jù nínú ahun tó bá ní ahun wo ni highest order tó worst òun ni ahun tí ó pé èèyàn ń ṣe ahun ní ọ́ ó tó wá mọ́ kọ́ àwọn èèyàn láhun. ah eléyìí ó burú jù oró burú jù so ní ọlọ́run bá ń pẹnu Qur'an wípé alladhina yabkhulun wa ya'muruna an-nasa bil-bukhli wa yaqtumuna ma atahumullahu min fadlihi wa a'tadna lil-kafirina 'adaban muhina ọlọ́run sọ̀rọ̀ sọ́lá tó nìta àyà 37 wípé àwọn tó ń jẹ àhún tó tún wá mọ tó ń pààyàn láṣẹ wọ́n mọ̀ kọ́ àwọn èèyàn bẹ́yàn ṣe ń pa àhún ìyá àtẹnìkan ah, wá ní inú ni ẹ eh, àwò mọ́ sí báwọn mọ́ wọ́n máa náwó sínú ilé fáwọn ìyàwó tó báwọn mọ́ tó à àwọn ọbẹ̀ wọ́n bá wọ́n gọ wọ́n máa rí wọ́n máa nánà kúnlẹ̀ ni wọ́n máa yọ báwọn tó kíkó òun ni á ó burú gan ó burú gan kódà irú àwọn ènìyàn gbogbo ń tọ́lọ́wọ́n bá fún wọn ó ní ẹ mọ̀ fipamọ́ ni pé ẹ mọ̀ fún wọn mọ́ fáwọn èèyàn mọ́ jù káwọn èèyàn tó bá rẹ́nìkan tó náà lè ṣe dáadáa sí family house ó ní àá ah, wọ́n dé wọ́n mọ náwó fáwọn family house àwọn mọ̀lẹ́bí mẹ́fà wọ́n náwó fáwọn mọ̀lẹ́bí mẹ́fà ah, wọ́n máa ń kó báyẹn ní o tó irú nǹkan báyẹn ń pààyàn láti aburú ni wọ́n ló burú jù ń pààyàn láti ààrùn jọ nìyẹn wà rẹ̀ wọ́n burú gan jù kó tó pé èèyàn ń pààyàn ní àṣẹ ààrùn tó níbi tí wọ́n bá ní ìbéèrè zero two one zero eight five zero eight one zero zero eight one zero five three one seven one àtàbá ní nọ́mbà àti studio lọ́wọ́ so bákan náà a ti lè pè sí orí nọ́mbà àti tèmi náà nígbà pé ìwọ̀n kan tó ń ṣẹlẹ̀ sí nẹ́tíwọ̀pù ní ẹnu. náà òun ni pé ahun ta ni kóun ni ó le jù òun ni àwọn tó bá ṣe pé ń sa ohun ó tún pààyàn láṣẹ láti máa ṣe àwọn ìwọ àníkè nǹkan tí ó burú sí kò dá burú jáì kí ni rí báyìí sọ kí àwọn mùsùlùmí ká jìnà sí ìwà ahun ṣùgbọ́n kan náà wà turúrú ẹni tó bá ń wúrú wà báyìí ènìyàn ń fi oore tọ́lọ́wọ́n bá ṣe ó ń fi pamọ́ ni ó ń fi pamọ́ so kò dáa tí àwọn bá dé ògóńgó tí àwọn bá dé ibi tó ga fún yàn ẹni ẹgbẹ́ kódà ẹ̀mí ara rẹ̀ yóò mọ̀ ṣàwọn sí oúnjẹ tí ẹ kó jẹ lè jẹ ìfẹ́ ẹ fún àwọn ọmọ rẹ̀ òun lè fún wọn so nǹkan tí ò tí ò dáa náà ni ahun kí mùsùlùmí kó máa ṣàwọn kò dáa o kí ní kò wá ń bẹ tí èmi náà tún súnmọ́ àrùn nínú èdè larabawa wọn pe alùbókòlù la pé eléyìí so àrùn náà tún máa kàn mẹ́ta máa pè ní aṣóòhù so tó bá ní aṣóòhù yẹn òun náà ni kó jẹ pé kí ọmọ wò pé ìní ah, fẹ́ ṣe ń tó yẹ kí n ṣe so ìní fẹ́ ṣe ń tó yẹ kí n ṣe àwọn apá máa ń sọ pé àrùn náà ni ó máa ń bí òun náà àmọ́ ojú inú ẹni yẹn ó lè padà wá ṣe ń tiẹ̀ o àwọn yóò kọ́ mọ wá sí lẹ́nu pé ní ẹni fẹ́ ṣe jèrè wọn lọ́wọ́ bá wípé wọn yóò kọ̀ṣù hànáfì ìpẹ́ tó bèèrè sọ ahun nínú ẹ̀mí rẹ̀ ti pé àwọn fẹ́ wá ní ẹ̀mí rẹ̀ wà kó wọ́n jẹ́ ṣe jèrè so ìpínlẹ̀ tó yẹ kí n ṣe so wọ́n nílò yẹn ẹni bẹ̀rẹ̀ rí iṣọ́ títí tí kí ní ẹ̀bá ti wá rẹ̀ yọ̀ padà olùwọ́n nífa olú àyíká wọn mọ̀ lè ìwà ní àwọn tí wọ́n ṣe rere àwọn ènìyàn tí kọ́ lọ́wọ́ bá kó kàwá kún ẹni tí yóò jẹ́ olóríire so Islam ó ṣe wá lára so pé ká jìnà sáwọn kódà nínú tí Islam sọ ni pé tí bá ti rí pé àwọn èèyàn bá ti ń ṣe ahun púpọ̀ jù pé kìíní yẹn ó jẹ́ àpẹẹrẹ àṣà àpẹẹrẹ pé ayé ti fẹ́ ṣe ìtàn lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ètò ẹ̀rù ìyẹ̀ tó bá dé báyìí àwọn èèyàn nífẹ̀ẹ́ sàmìyàn mọ́ àwọn àwọn olókàlùkù ń ṣe ìlú ìgbìnlá tó bá di ní ọ̀la tó á dáàbì bí ọ̀rọ̀ náà ni pé apẹ̀rẹ̀ ìparí ayé náà ni ààrùn ṣùkọ́lọ́ kí ó ṣàánú àkọ́mọ̀ sí wa ní ààrùn ìdí ọ̀rọ̀ ìbínú ẹni tó wọn bá ń bínú náà ni ẹni tó bá ń jẹ́ ààrùn tó wọn bá kúrò bínú sí wa. Ah,